Ké hallelujah. Shout hallelujah. Ẹ ké Shout hallelujah. Àdúrà òwúrọ̀ fún ọ̀sẹ̀ tuntun. Our morning prayer for the new week. Ọpẹ́ ni fún Ọlọ́run tó pa wá mọ́ títí di àkókò yìí. We give thanks to God who has prevented us to this hour. Ẹ jẹ́ ká lọ dá gbogbogbò padà sí ọ̀dọ̀ rẹ̀. Let's return all glory to his name. Ẹ jẹ́ ká kọrin sí i. Let's sing to his name. Olúwa ẹ tóbi ẹ tóbi o ẹ tóbi ẹ tóbi. olúwa ẹ tóbi ẹ tóbi o ẹ tóbi kò sẹ́ni tá a lè fi ṣàkàwé rẹ̀ o ẹ tóbi kò sẹ́ni tá a lè fi ṣàkàwé rẹ̀. ọlọ́run mi o. iṣẹ́ ìyanu rẹ̀ tí ó ti fi hàn. Ó wá pẹ́ láwọn èrò ní mọ́nà Ó sì jẹ́ ìmọ̀lẹ̀ wọn lọ́sàn-án lóru. Ẹ̀yin áńgẹ́lì dínà lódùrúra. Kí gbogbo yín júbà tẹ́wọ̀ ojú rẹ̀ ní gbogbo ìjọba rẹ̀ báyé ti yí lọ iṣẹ́ rẹ̀ yóò máa yìn iṣẹ́ rẹ̀ yóò máa yìn fi ìbùkún fún Olúwa ọkọ mi iṣẹ́ rẹ̀ iṣẹ́ rẹ̀ yóò máa yìn iṣẹ́ rẹ̀ yóò máa yìn fìbò kún fún Olúwa ọkọ mi. hallelujah. hallelujah. à ń gbàdúrà láti inú orin dáfídì. we are praying from the book of Psalm. fifty nine verse ten fifty nine verse ten. èyí tí ó kà báyìí pé. read this way. ọlọ́run àánú mi yóò ṣáájú mi. God of mercy shall prevent me. ọlọ́run yóò jẹ́ kí èmi rí ìfẹ́ mi lára àwọn ọ̀tá mi. God shall help me see my desire upon my enemy. ọlọ́run àánú mi yóò ṣáájú mi. God of mercy shall prevent me. ọlọ́run yóò jẹ́ kí èmi rí ìfẹ́ mi lára àwọn ọ̀tá mi. God shall help me see my enemy upon my desire. ará nínú olúwa. my brethren in the Lord. bí o ti ń rìnrìn àjò lọ nínú ọ̀sẹ̀ tuntun yìí. as you go forth in your your journey this week. o nílò kí ọlọ́run àánú bá ọ àjò. you need the mercy of God to journey with you. bí o ti rìnrìn àjò lọ nínú oṣù tuntun yìí. as you journey in this new month. o nílò àánú ọlọ́run láti bá ọ àjò. you need the mercy of God to journey with you. bí o ti rìnrìn àjò lọ nínú ọdún tuntun yìí. as you journey in this new year. o nílò kí ọlọ́run àánú bá ọ àjò. you need the mercy of God to journey with you. dáfídì wípé. David said unto the Lord. ọlọ́run àánú mi. God of my mercy. Yóò ṣáájú mi. Shall prevent me. Àánú Ọlọ́run. Mercy of God. Ó ṣe pàtàkì. It's very important. Nínú ayé ènìyàn. In one's life. Àánú Ọlọ́run a máa pa ìdájọ́ lẹ́nu mọ́. The mercy of God will prevail over judgment. Ìwé Jacob orí kejì ẹsẹ̀ kẹtàlá rẹ̀. In the book of James ó sọ pé àánú ń ṣògo lórí ìdájọ́. say mercy prevail over judgment. àánú ọlọ́run a máa pa ìdájọ́ lẹ́nu mọ́. mercy of God will prevail over judgment. ìdájọ́ òkùnkùn àánú ọlọ́run a máa pa lẹ́nu mọ́. judgment of the enemy the mercy of God will prevail. olè tó wà níbi àgbélébù pẹ̀lú jésù olùgbàlà. That criminal who was who was beside beside Jesus Christ. Ó sọ fún Jésù pé. He to Jesus. Ó ní rántí mi. He said remember me. Ní ìjọba rẹ. In your kingdom. Jésù sì ṣàánú rẹ̀. And God showed him mercy ó ní lónìí ni ìwọ yóò pàdé mi ní paradise. he said today thou shalt be with me in paradise. gbogbo ìdájọ́ ikú ayérayé. every judgment of the dead. gbogbo ìdájọ́ ikú ọ̀run àpáàdì. every judgment of the dead. lórí olè yìí. upon your head. nílọ́gán a sì fagilé. heaven put an end to it. mo sọ tẹ́lẹ̀ sí ayé rẹ. I decreed upon your life. gbogbo ìdájọ́ òkùnkùn. every enemy of judgment. lọ́dún yìí. in this year. lórí rẹ. upon you. lórí àwọn ọmọ rẹ. upon your children. lórí iṣẹ́ rẹ. upon your work. olúwa fagilé. Lord, I put an end to it mo ní olúwa fagilé. Lord put an end Dáfídì wípé ọlọ́run àánú mi. David said God of my mercy. Yóò ṣáájú mi. Shall prevent me. Tọ́lọ́run àánú bá ṣáájú rẹ. If the Lord God of mercy go before you. Nínú ìrìn àjò rẹ. In your journey of life. Ilẹ̀kùn tí ègún tì. Those that cause have closed. ilẹ̀kùn rere tí ọ̀tá tì. doors that goodness and enemy have closed. àánú ọlọ́run á mercy of God will open it. tí ọlọ́run àánú bá ṣáájú rẹ lọ. if the mercy of God go before you. nínú ìrìn àjò rẹ lọ́sẹ̀ yìí. in your journey this week. á mú kó o bá ojú rere pàdé. it will cause you to locate favour. àánú ọlọ́run á máa mú kí ènìyàn rí ojú rere gbà. the mercy of God will make one to see favour. lọ́wọ́ àwọn alágbára. from the powerful one àánú ọlọ́run. mercy of God. a máa kó ni yọ nínú wàhálà àti ìdààmú ayé. will prevent one from the storm of life. ọdún ìyàwó olórí this week this year. ìdí nìyẹn tí àánú ọlọ́run ṣe gbọ́dọ̀ ṣáájú rẹ̀. that is why we need the mercy of God. mo wí pé ọdún tuntun yìí o this year you never made use of this year before. oṣù yìí bẹ́ẹ̀ lo ò this month you never used it before. ọ̀sẹ̀ yìí o this week you never used it before. ìdí nìyẹn tó ṣe nílò àánú ọlọ́run that is why you need the mercy of God. láti ṣáájú rẹ lọ. to go before you. àánú ọlọ́run a máa yọni lọ́wọ́ páńpẹ́ tí ọ̀tá dé sílẹ̀. the mercy of God will make you overcome over the trap of the enemy. ìdí tó ṣe nílò àánú ọlọ́run ni. that is why you need the mercy of God. àánú ọlọ́run a máa ṣí ìwé ìrántí fún ènìyàn lọ́dọ̀ olóore rẹ̀. the mercy of God will open the book of remembrance from his helper. ìdí tó ṣe nílò kí ọlọ́run àánú ṣáájú rẹ lọ. that is why you need the mercy of God àánú ọlọ́run a máa ṣẹ́ ogun ọlọ́jọ́ pípẹ́. the mercy of God will overcome ancient battles. ìdí nìyẹn tá a ó ṣe kígbe láàárọ̀ yìí. that is why you will cry to God this morning. kí ọlọ́run àánú bá wá rìnrìn àjò. let the God of mercy journey with us. àánú ọlọ́run. mercy of God. a máa gbani lọ́wọ́ àwọn tí ń fi bí lépa èèyàn téèyàn ò sí mọ́. we will make one to stand against those who are going after you. láàárọ̀ yìí. this morning kí ló ṣe tó fi wá rí àánú yẹn gbà. what will you do to receive mercy. ohun àkọ́kọ́ ni pé o ń béèrè fún àánú yẹn. the first thing you do is to ask for mercy. o sọ fún ọlọ́run àánú kó ṣáájú rẹ lọ. you will tell God of mercy to go before you. bí dáfídì ti wí pé o ní ọlọ́run àánú mi yóò ṣáájú mi. as David has said God of mercy shall prevent me. kí wọn náà lè rí àánú ìgbà o bá ọlọ́run sọ. for you to receive mercy you need to tell him God. o béèrè fún. you ask for the mercy. kí lo ní láti ṣe. what do you need to do. o ní láti jọ̀wọ́ ayé rẹ fún Jésù pátápátá. you need to give your life back to Christ. o ní láti di ọ̀rẹ́ ọlọ́run. You need to become a friend to Jesus. Kó tó lè rí àánú náà gbà. For you to receive this mercy. Ẹlẹ́kẹta. The third one. Ìwọ náà gbọ́dọ̀ ṣàánú fún àwọn ènìyàn kó tó rí àánú gbà. You too need to show mercy to people for you to receive mercy. Ó ní ẹni tó bá ṣàánú á rí àánú gbà. Say whomsoever that do mercy will receive mercy. Ẹlẹ́kẹrin ni pé o. The fourth one. O gbọ́dọ̀ fi ẹ̀ṣẹ̀ ṣeré. You must not play with sin. Ní ìrìn àjò rẹ lọ́dún yìí. In your journey of life this year. Ní ìrìn àjò rẹ lọ́sẹ̀. In your journey of life this week. O gbọ́dọ̀ fi ẹ̀ṣẹ̀ ṣeré. You must not tamper with sin ohun tó kẹ́yìn náà ni pé. the last one is. o gbọ́dọ̀ gbé ara lé Ọlọ́run nìkan. you must comfort in God alone. o gbọ́dọ̀ fi ẹlẹ́ran ara ṣe ìgbẹ́kẹ̀lé. you must not work with flesh o gbọ́dọ̀ fi ẹlẹ́ran ara ṣe ìgbẹ́kẹ̀lé. you must not work with flesh. a fẹ́ lọ gbàdúrà nìyẹn. you want to go and pray. lákọ̀ọ́kọ́. firstly. pe orúkọ jésù ní ìgbà mẹ́ta. call Jesus three times. wà pariwo. you will cry to God. ọlọ́run àánú mi o. God of mercy. olúwa mo dúpẹ́. I thank you. wípé o kó mi yọ. Now you made me to schedule. Kúrò nínú àwọn tí ọ̀tá dẹ sílẹ̀ fún mi. From the chair, the enemy has set for me. Lóru mọ́jú àárọ̀ yìí. Over the night. Ọ̀pọ̀lọpọ̀ ló ti sùn ló ti lálàá. So many have slept and gègé wábìlì of dreams. Nípasẹ̀ àlá yẹn. But taking to that Wọ́n ti bọ́ sínú páńpẹ́ ọ̀tá. They are falling to the chair. of the enemy. Lórúkọ Jésù nígbà mẹ́ta. God Jesus three times. Ọlọ́run àánú mi o. God of mercy. Ó ṣe é. I thank you. Látọjú oorun mi. From my dream life. O jẹ́ wọnú pápẹ́ ọ̀tá. You never make me to enter the church of the enemy. O yẹ gbàdúrà pẹ́. Orúkọ Jésù, orúkọ Jésù, orúkọ Jésù. Ọlọ́run àánú mi o. Olúwa ṣe o torí látọjú oorun mi. O jẹ́ wọnú pápẹ́ ọ̀tá. Látọjú ọ̀la ọ̀ṣẹ́ olúwa ṣe olúwa ṣe olúwa ṣe olúwa ṣe olúwa ṣe oúnjẹ bọ́ sí ìbámu ọ̀tá láti ojú àlá mi wá ayérayé ò ṣe o ẹ̀mí mímọ́ o ṣé Holy Spirit, I thank you. Gbọ́ àdúrà wa Jésù Kristì Olúwa wa. Hear our prayer in Jesus' name our Lord. Dáfídì wípé. David said. Only a èmi He said I slept. a sì And I wake up. Nítorí pé Olúwa tì mí lẹ́yìn. Because the Lord is beside me. David ń sọ nípa àánú Ọlọ́run yẹn. Mercy is talking about the providence of God. God, Jesus, ní God Jesus three times. Wà ní Ọlọ́run àánú mi o. The God of mercy. Olúwa she, ṣeun repay. Lord I thank you because ẹ yọ mí kúrò láàrin àwọn òkú lálẹ́ àná sàárọ̀ You make me to find myself in the land of the living this morning. Ẹ ṣé torí bẹ́ẹ̀ jẹ́ kí n kú sójú àlá mi. Thank you because you never caused me to death my life. Oya oya gbàdúrà pẹ́. Orúkọ Jésù, orúkọ Jésù, orúkọ Jésù, Ọlọ́run àánú mi o. Olóòwò ẹ̀jẹ̀ pé ẹ yọ mí kúrò láàrin àwọn òkú. Make me to find myself in the land of the living.

Olúwa àdúrà Jésù lọ́wọ́. Hear our prayer in Jesus name alone. Àwọn gbàdúrà ọpẹ́. You will still pray for time. O kọ Jésù ní ìgbà You will call Jesus ní ìgbà. Ọlọ́run àánú mi o. You call God of mercy to me. Olúwa mo dúpẹ́. Lord I thank you. Torí pé ò jẹ́ kí n yọ sọ̀rọ̀ nínú àwọn àlàyé ọkàn láàárọ̀ yìí. Now you never make me to be found wanting in the land of the living. Ó yẹ gbàdúrà. Orúkọ Jésù. Orúkọ Jésù. Orúkọ Jésù. Ọlọ́run àánú mi o. Ẹ ṣé o. Yeah. Hey. jẹ́ kí iyọ̀ sọnù nínú àwọn aláìní ọkọ̀ láàárọ̀ yìí olúwa ṣe olúwa ṣe olúwa ṣe olúwa ṣe olúwa ṣe olúwa ṣe gbọ́ àdúrà jésù olúwa wa gbọ́ àdúrà jésù olúwa wa ẹ gba àdúrà ọpẹ́ kan sí. pray this one. kí a tó máa lọ. before we proceed. nínú àwọn àdúrà tó kù. in the next prayer. ẹ pe jésù ní ìgbà mẹ́ta. call Jesus three times. ọlọ́run àánú mi o. God of mercy mercy. Bàbá mi ẹ ṣé. My father I thank you. Torí ó fi àánú bá mi rìnrìn àjò ọ̀sẹ̀ yìí. Because you will journey with me in mercy this week. Torí ó fi àánú bá mi rìnrìn àjò oṣù yìí. Because this month you will journey with me with your mercy. Torí ó fi àánú bá mi rìnrìn àjò ọdún yìí. Because this year you journey with me with your mercy. Ó yẹ gbàdúrà. Orúkọ Jésù, orúkọ Jésù, orúkọ Jésù. Bàbá mi ò, ọlọ́run àánú mi ò. Because this week you will journey with me with mercy. Because this month you will journey with me with mercy. Because this year you will journey with me with mercy. Hey, Lord, I thank you.

ó yẹ gbàdúrà orúkọ Jésù ọlọ́run ló gbogbo ẹ̀ṣẹ̀ tó lè dá ìlú ayé olúwa adéwà fagilé olúwa fagilé olúwa fagilé olúwa fagilé olúwa fagilé gbogbo ẹ̀ṣẹ̀ tó lè dá ìlú ayé olúwa fagilé olúwa fagilé olúwa fagilé olúwa fagilé Jésù Kristi olúwa wa. Wọ́n fẹ́ kó múra láti máa gbàdúrà náà want you to get ready to pray now. nínú ayé. in life. bíbélì wípé ó ní ìgbésẹ̀ kí wọ́n ló wà láàrin ikú sí ìyè. The Bible said there is a storm between the living and the dead. Ẹ jẹ́ ká gbàdúrà. Let's pray. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni àwọn ọ̀tá ti ṣètò. So many things the enemy has planned. Ìdájọ́ ikú ni wọ́n gbé kalẹ̀ fún ẹ̀mí náà lọ́sẹ̀. They have prepared the judgment of death over once. Ẹ pe Jésù ní ìgbà mẹ́ta. Call Jesus three times. Ọlọ́run àánú mi o. God of mercy. Gbogbo ìdájọ́ òkùnkùn. Every judgment of the wicked one. Tó dúró dè mí nínú ayé nínú ọ̀sẹ̀ yìí. I'm me this week. Tàbí nínú oṣù yìí. In this month. Tàbí nínú ọdún yìí. In this year. Olúwa bá fagilé. ó lọ put an end to it. ẹ gbàdúrà. orúkọ jésù orúkọ jésù orúkọ jésù ọlọ́run àánú mi o gbogbo ìdájọ́ òkùnkùn tó dúró dè mí nípa ilé.

àdúrà jésù kristi olúwa wa kókó àdúrà yẹn ìgbà mẹ́ta la ó gbà. we pray that prayer three times bíbélì wípé. the bible says. ẹni tó bá wa ihò ni yóò já sínú rẹ̀. anyone who deep hope for me will fall in there. ẹni bá já ọgbà tútù ní ejò yóò bù sàn. anyone who is any type of traps and will come there. ẹja gbàdúrà. let's pray. orúkọ jésù ní ìgbà mẹ́ta. let's call jesus three times. olúwa gbogbo ìdájọ́ òkùnkùn. every judgment of the enemy. lórí àwọn ọmọ mi. upon my children. gbogbo ìdájọ́ òkùnkùn. every judgment of the enemy. lórí iṣẹ́ ọwọ́ mi. upon my work. gbogbo ìdájọ́ òkùnkùn. every judgment of the enemy. lórí ẹbí mi. upon my family. lórí ìrìn àjò mi. in my journey lọ́sẹ̀ yìí this week lóṣù yìí this month lọ́dún yìí this week àánú olúwa o mercy of ó yá fagilé put an end to it ẹgbàdúrà orúkọ jésù orúkọ jésù orúkọ jésù ọlọ́run àánú mi o gbogbo ìdájọ́ òkùnkùn lórí mi upon my life upon my wife upon my children upon my family oh put an end to it hey put an end to it mercy of God put an end to it fagilé fagilé.

a ó gbàdúrà yẹn lẹ́ẹ̀kan sí. we pray that prayer once more. mo ń sọ nípa ìdájọ́ òkùnkùn. I'm talking about the judgment of the enemy. mo ń sọ nípa àwọn iṣẹ́ ibi tí wọ́n ti pèsè sílẹ̀ fún. I'm talking about the plan evil plan they give out. nínú ọ̀sẹ̀ yìí. in this week. lóṣù tàbí lọ́dún yìí. in this month or this year. ẹ jẹ́ ká fi àánú Ọlọ́run yí dáa. let's journey with mercy ẹ jẹ́ ká fi àánú ọlọ́run yìí. let's overcome it with mercy. ẹ jésù ní ìgbà mẹ́ta. let's call Jesus three times. ní ọlọ́run àánú mi o. God of mercy. ìdájọ́ òkùnkùn tí a gbé dìde. every plan of the enemy. nàrí abó sàtàndà yé ndèkébò ẹ múra ìdájọ́ òkùnkùn tí a gbé dìde. every plan of the enemy. nítorí mi. upon me. nítorí ẹbí mi. upon my family. nítorí iṣẹ́ mi. upon my work. lọ́sẹ̀ yìí. this week. lóṣù yìí. this month. lọ́dún yìí. this year. àánú olúwa o. mercy of God. yí ìdánù. overcome it. fagilé pour la gloire. Au kọ Jésù, ó kọ Jésù, ó kọ Jésù. Ọlọ́run àánú mi o. Ìdájọ́ òkú ìdájọ́ òkú nítorí èmi lọ́sẹ̀ yìí. Fèsì, kò lábẹ́ òkú. Jésù Olúwa wa wa. Hear our prayer in Jesus name. Ẹ pe Jésù ní ìgbà mẹ́ta. Call Jesus three times. Ọlọ́run àánú mi o. God of mercy. Rán àwọn áńgẹ́lì rẹ̀. Send forth your angel. Láti lọ gba ẹ̀tọ́ mi fún mi. To take to collect my benefit. Nínú ayé lọ́sẹ̀ yìí. From the world this week. Ọlọ́run àánú mi o. God of mercy. Rán àwọn áńgẹ́lì rẹ jáde lọ́sẹ̀ yìí nítorí mi. Send forth your angel this week because Láti of my sin. Láti gba ẹ̀tọ́ mi fún mi. To take my benefit for me. Oyè gbàdúrà ó tọ́ Jésù orúkọ jésù orúkọ jésù ọ̀rọ̀ wà nù mí o. Send forth your angel to recover my benefit for me in this week, and in this month, in Lord in this year. Send forth your angel to recover my benefit from me. Lord, send forth your angel to recover my benefit for me this week, this month, this year. Jésù Olúwa wa. Hear our prayer. Pè Jésù ní ìgbà mẹ́ta. Call Jesus three times pé ọlọ́run àánú mi tẹ̀lé. you call God of mercy to it. ogun kógun tí ọ̀tá bá gbé dìde. every battle the enemies are waiting that prayer plunder for me. ogun kógun tí ọ̀tá bá gbé dìde. every battle the enemy plunder for me. láti fi jà mí. to use it to torment me. láti fi jẹ ẹbí mi. to torment my family. nínú ọ̀sẹ̀ yìí. in this week. àánú olúwa fagilé. mercy of God put that table. ẹ gbàdúrà. orúkọ orúkọ jésù orúkọ jésù ọlọ́run àánú mi o. Owó ìpàdé ọ̀nà ìpàdé Every battle the enemy has planned for me, for my family, for every member of the family this week. Hey, mercy of God. Jésù Kristi Olúwa wa. amen dáfídì wípé. david said. ó ní ọlọ́run àánú mi. he said my God of mercy. yóò ṣáájú mi lọ. shall prevent me. bẹ jésù ní ìgbà mẹ́ta. call Jesus three times. ní ọlọ́run àánú mi o. of God of mercy. olúwa lọ́sẹ̀ yìí. lord this week. nínú ìrìn àjò mi. in my journey this week. jẹ́ ojú rere rẹ pàdé. let me come with your mercy. ó yẹ gbàdúrà. orúkọ jésù orúkọ jésù orúkọ jésù ọlọ́run àánú mi o. My journey this week, let me locate your goodness. Down this weekend, let me locate your goodness. Let me locate your goodness. Let me locate your goodness. Let me locate your goodness. All on behalf of my sake, because of my sake, all this weekend, as I hope for this week, let me locate Let me locate your goodness. Let me locate your goodness. Let me locate your favor. Let me locate your favor. Let me locate your goodness. Let me locate your favor. Let me locate your favor. Hey Lord, let me locate your favor. Jésù Kristi Olúwa wa. Hear our prayer. Olúwa wa kú mẹ́ta. Our prayer is level three. Pe orúkọ Jésù ní ìgbà mẹ́ta. Call Jesus three times. Pe Ọlọ́run àánú mi tẹ̀lé. God of mercy to it. Olúwa lọ́sẹ̀ yìí. Lord this week. Má gbà fún ọ̀tá láti gba omijé kíkorò lójú mi. Never allow the enemy to cause me cry tears. Oya oya gbàdúrà. Orúkọ Jésù, orúkọ Jésù, orúkọ Jésù. Ọlọ́run àánú mi ooo olùwà bá bá fún ọ̀tá látàgbà ọ̀la òde ojú bí kò lójú mi gospel with the soul. In the spirit. Holy Spirit. Mata frota. Mata frota. Because he with the soul. Never let anybody. Olúwa wa. Amen ó dábẹ́ nígbà àdúrà yẹn ò yé ọ. if you don't understand that prayer. bí àwa ti múra sílẹ̀ fún ọ̀sẹ̀ titun. as we are preparing for the new week. bẹ́ẹ̀ ni àwọn ìjọba òkùnkùn náà múra. so the kingdom of darkness are preparing for new week. ẹ̀jẹ̀ àdúrà yẹn lẹ́ẹ̀kan sí. let's pray that prayer once more. orúkọ jésù ní ìgbà mẹ́ta. call jesus three times. wà ọlọ́run àánú mi o. the god of mercy. ẹ má gbà fún ọ̀tá. never allow the enemy. láti gba omi jẹ́ kíkorò lójú mi lọ́sẹ̀ yìí. allow me to weep for sorrow this week. this month. in this year orúkọ Jésù orúkọ Jésù ọlọ́run àánú mi o má gbà fún ọ̀sán láti gbọ́ mi jẹ́ kí ọ̀rọ̀ mi lè whip your soul this week this month this year ẹ̀fọ́ aláàdé ẹ̀dẹ́gbẹ̀ lọ́sí mi fọ́ sóòlù lọ́sí mi fọ́ lójú ìlànà jì ẹ̀fọ́ aláàdé ẹ̀dẹ́gbẹ̀ ẹ̀fọ́ aláàdé ẹ̀dẹ́gbẹ̀ ẹ̀fọ́ aláàdé ẹ̀dẹ́gbẹ̀ ẹ̀fọ́ aláàdé ẹ̀dẹ́gbẹ̀. àdúrà jésù olúwa wa orúkọ jésù mi gbà mẹ́ta kọ́ jesus three times ọlọ́run àánú mi o wà ní bá bàbá mi. my father. ẹ ṣí ìwé ìrántí ohun rere fẹ́mi ọ̀hún sọ. open my book of remembrance. ẹ gbàdúrà. orúkọ jésù orúkọ jésù orúkọ jésù. ọlọ́run àwọn ọ̀rọ̀ bàbá ọ̀rọ̀ mi. ọ̀sẹ̀ ọ̀sẹ̀ sí ìwé ìrántí ohun rere this month, this year, open my book of remembrance. Open my book of remembrance. Open my book of remembrance. Open my book of remembrance. My book of remembrance. my book of remembrance. Open it, open it, open it, open it, open it, open it, open it, open it, open it. My book of remembrance. Olúwa wa. Amen mo sọ lẹ́ẹ̀kan wípé. I said the that time. Àánú Olúwa máa ń ṣẹ́ ogun ọlọ́jọ́ pípẹ́. Mercy overcome overcome ancient battle. Wá sọ́ di àdúrà turn into prayer. orúkọ jésù ní ìgbà mẹ́ta. call jesus three times. olúwa. lord. ọlọ́run àánú mi o. lord of mercy. gbogbo ogun ọlọ́jọ́ pípẹ́. every ancient battle. tó ń gba omijé lójú mi. that is causing me to weep. tí ò jẹ́ kí n lẹ́nu ọ̀rọ̀. that has not caused me to have testimony. àánú olúwa o. mercy of God. ó yá ṣẹ́ wọlé. overcome them. ẹgbàdúrà. orúkọ jésù orúkọ jésù orúkọ jésù ọlọ́run àánú mi o.

bóyá bàbá ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe Jésù Olúwa wa. Amen bí o ti wí yẹn gangan. as you have said bẹ́ẹ̀ ni olúwa yóò ṣe. so the lord shall do. jágbádùn akọ́tọ́ kù. let's pray this one. dáfídì wípé. david said. ọlọ́run àánú mi. god of mercy. yóò ṣáájú mi lọ. shall prevent me. ẹ̀kẹ́ jésù nígbà mẹ́ta. god jesus nígbà mẹ́ta. ọlọ́run àánú mi o. god of mercy. ẹ ṣáájú mi lọ. go before me. nínú ìrìn àjò mi lọ́sẹ̀ yìí. in my journey this week. ẹ ṣáájú mi lọ. go before me. nínú ìrìn àjò mi lọ́sù yìí. in my journey this month. ẹ ṣáájú mi lọ. go before me. nínú ìrìn àjò mi lọ́dún yìí. in my journey this year. ẹ gbàdúrà. yes. orúkọ orúkọ jésù orúkọ jésù ọlọ́run àánú mi o. nínú ìrìn àjò mi àṣà ìlú ọ̀sẹ̀ ìjọ mi lọ́sẹ̀ ìrìn àjò mi lọ́sẹ̀ ìjọ mi lọ́sẹ̀ ga lórí ẹ ṣáájú mi lọ ẹ ṣáájú mi lọ ẹ ṣáájú mi lọ ẹ ṣáájú mi lọ nínú ìrìnàjò àwọn ọmọ mi ẹ ṣáájú mi lọ ẹ múra láti máa ṣe àmì bí mo ti gbàdúrà ní orúkọ Jésù ní orúkọ Jésù ọlọ́run àánú o. God of mercy. a ti pè ọ́ láàárọ̀ yìí. we have called you this morning. lórí ohun tí a pè ọ́ fún. everything we have called you for. olúwa dáhùn. Lord answer. o ṣàmì olúwa dáhùn. I have answer ìrìn àjò rẹ. your journey this. nínú ọ̀sẹ̀ yìí. in this week. nínú oṣù yìí. in this month. nínú ọdún yìí. in this year. ọlọ́run àánú. God of mercy. yóò ṣáájú rẹ lọ. shall go before you. gbogbo pẹ́ńpẹ́ òkùnkùn. every trap of the enemy. gbogbo ogunkógun. every battle. tí ọ̀tá gbé dìde. that the enemy has a plan. nítorí rẹ. for your sake. lọ́sẹ̀ yìí. this week. lóṣù yìí. this month. àti lọ́dún yìí. this year. àánú olúwa fagilé. mercy of God that put an end to it. mo ní àánú olúwa fagilé. mercy of God put an end to every judgment of the enemy. on behalf of you lórí ẹbí rẹ lórí iṣẹ́ rẹ àánú olúwa fagilé àánú olúwa fagilé mo wí pé àánú olúwa fagilé ilẹ̀kùn ohun rere doors of greatness. tí ègún ti that causes our loss. lọ́sẹ̀ yìí. this week. àánú olúwa máa ṣe. mercy of God will open it. bí o ti lọ nínú ìrìn àjò rẹ lọ́sẹ̀ yìí. as you go forth in your journey this week. ọlọ́run àánú yóò ṣáájú rẹ lọ. God of mercy shall go before you. lọ́dọ̀ olóore yóò ṣìwé rántí fún wa. your helper shall open your door for memory. so shall it be. ní orúkọ jésù kristi olúwa wa. in jesus name alone. ní orúkọ jésù. èmi ni olùṣọ́ àgùntàn. I am pastor. Túndé Bámigbóyè. Túndé Bámigbóyè. Bí a ti máa ń ṣe as you usually do. fi àdúrà ìránṣẹ́. send this prayer. sí àwọn ènìyàn rẹ. to your people. bákan náà. so say. fún ìrànlọ́wọ́ àdúrà. for prayer and counseling. o lè pè. you can call us. Sorry, number yìí. on this number. zero eight zero. zero eight zero. two three eight. two three eight. one two six. one two six. eight five. eight five. mo ń bẹ̀ ọ́. I am begging you. yàgò fún ẹ̀ṣẹ̀ run away from sin. ó sì máa rí àwọn àdúrà yóò máa ṣiṣẹ́ agbára. and you begin to see the prayer begin to work. ọba fẹ́ darapọ̀ if you want to join us. mo wà lórí facebook. on our facebook page. o lè ṣe àwárí. you can go to our facebook page. yorùbá prayer team. yorùbá prayer team. kò fi orúkọ rẹ ṣọwọ́. and send forth your name. a ó sì gbà ọ sínú ẹgbẹ́ náà. and we will add you to the group. bákan náà same. tí bá fẹ́ gbádùn àwọn àdúrà wa mìíràn. if you want to enjoy series of prayer. ẹ lọ sórí youtube. go to our youtube page. kẹ́ ṣe àwárí pastor Tunde Bámigbóyè. search pastor Tunde Bámigbóyè. títí di ọ̀sẹ̀ tó ń bọ̀. till next week. o máa rí àánú olúwa you will receive mercy of God. bẹ́ẹ̀ ló ṣe ṣe máa rí o. so shall it be. Jésù olúwa in Jesus name our lord.